Iṣẹ́ àwọn àpọ́stélì orí kejìdínlógún. Lẹ́yìn èyí, Paulu kúrò ní Átẹ́nì, ó lọ sí Kọ́ríńtì. Ó rí Júù kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Aquila, ará Pọ́ntù. Òun àti Priscilla ìyàwó rẹ̀ ṣẹ̀ṣẹ̀ ti ilẹ̀ Ítálì dé ni, nítorí ọba Kíláúdíù pàṣẹ pé kí gbogbo àwọn Júù kúrò ní ìlú Róòmù. Paulu bá lọ sọ́dọ̀ wọn nítorí pé iṣẹ́ kan náà ni wọ́n ń ṣe pọ́ọ̀lù lọ wọ̀ lọ́dọ̀ wọn ó sì ń ṣiṣẹ́ iṣẹ́ ọnà awọ tí wọ́n fi ń ṣe àgọ́ ni wọ́n ń ṣe ní gbogbo ọjọ́ ìsinmi a máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó fẹ́ yí àwọn júù àti gíríkì lọ́kàn padà nígbà tí sílà àti timothy dé láti macedonia paul wá fi gbogbo àkókò rẹ̀ sílẹ̀ fún ìwàásù ó ń tẹnu mọ́ fún àwọn Júù pé Jésù ni Mèsáyà. Ṣùgbọ́n nígbà tí àwọn kan takò tí wọ́n ń sọ ìsọkúsọ, ó gbọn ẹ̀wù rẹ̀ sí wọn lójú, ó ní. Ẹ̀jẹ̀ yín wà lọ́rùn yín, ọwọ́ tèmi mọ́. Láti ìgbà yìí lọ èmi yóò lọ sọ́dọ̀ àwọn orílẹ̀-èdè mìíràn. Ni ó bá kúrò níbẹ̀, ó wọlé ẹnìkan tí ó ń jẹ́ Títù Jọ́sítù, ẹnìkan tí ń sin Ọlọ́run. Ilé rẹ̀ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ilé ìpàdé àwọn Júù kírísípù ẹni tí ń darí ètò ilé ìpàdé àwọn júù gba olúwa gbọ́ pẹ̀lú gbogbo ilé rẹ̀ bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn ará kọ́rìntì nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ olúwa wọ́n gbàgbọ́ wọ́n bá ṣe ìrìbọmi ní alẹ́ ọjọ́ kan paul rí ìran kan nínú ìran náà olúwa sọ fún un pé má bẹ̀rù máa wàásù má dákẹ́ nítorí wọn ó wà pẹ̀lú rẹ kò sí ẹni tí yóò fọwọ́ kàn án láti ṣe ọ́ níbi nítorí mo ní ènìyàn púpọ̀ nínú ìlú yìí. Paul gbé àárín wọn fún ọdún kan àti oṣù mẹ́fà ó ń kọ́ wọn ní ọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n nígbà tí Galio di gómìnà Akaya àwọn Júù fi ohùn ṣọ̀kan láti dìde sí Paul wọ́n bá mú un lọ sí kóòtù níwájú Galio wọ́n ní. ọkùnrin yìí ń kọ́ àwọn ènìyàn láti sin Ọlọ́run ní ọ̀nà tí ó lòdì sí òfin bí Pọ́ọ̀lù ti fẹ́ lanu láti fèsì Galio sọ fún àwọn Júù pé. ẹ̀yin Júù bí ó bá jẹ́ ẹ̀ṣẹ̀ kan tàbí ọ̀ràn burúkú kan ni ẹ mú wá n bá gbọ́ ohun tí ẹni sọ ṣùgbọ́n tí ó bá jẹ́ àríyànjiyàn nípa àwọn ọ̀rọ̀ tàbí orúkọ tàbí òfin yín ẹ lọ rí sí i fúnra yín n kò fẹ́ dá irú ẹjọ́ bẹ́ẹ̀. ni ó bá lé wọn kúrò ní kóòtù ní gbogbo wọn bá mú sositeni olórí ilé ìpàdé àwọn júù wọ́n ń lù ú níwájú kóòtù ṣùgbọ́n gálíò kò pé òun rí wọn paul tún dúró fún ìgbà díẹ̀ sí i lẹ́yìn náà ó dágbére fún àwọn onígbàgbọ́ ó bá wọ ọkọ̀ ojú omi lọ sí syria priscilla àti aquila bá a lọ paul gé irun rẹ̀ ní ìlú kenkiria nítorí pé ó ti jẹ́ ẹ̀jẹ́ kan nígbà tí wọ́n dé éfésù paul fi priscilla àti aquila sílẹ̀ ó lọ sínú ilé ìpàdé àwọn júù ó lọ bá àwọn júù sọ̀rọ̀ wọ́n bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn fún àkókò díẹ̀ sí ṣùgbọ́n kò gbà bí ó ti fẹ́ kúrò lọ́dọ̀ wọn ó ní. n ó tún padà wá sí ọ̀dọ̀ yín bí ọlọ́run bá fẹ́. ó bá kúrò ní éfésù nígbà tí ó gúnlẹ̀ ní kesaria ó lọ kí ìjọ ní jerúsálẹ́mù lẹ́yìn náà ó lọ sí antioku ó dúró níbẹ̀ fún ìgbà díẹ̀ ó bá tún kúrò ó la agbègbè galatia àti ti firigia já ó mú gbogbo àwọn ọmọ ẹ̀yìn jésù lọ́kàn le ọkùnrin júù kan ará alexandria dé sí éfésù orúkọ rẹ̀ ń jẹ́ àpólò ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀ ó sì mọ ìwé mímọ́ púpọ̀ a ti fi ọ̀nà olúwa kọ́ ọ a máa sọ̀rọ̀ pẹ̀lú ìtara a sì máa kọ́ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nípa Jésù ní àkọ́yé ṣùgbọ́n ìrìbọmi tí Jòhánù ṣe nìkan ni ó mọ̀ ó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà nínú ilé ìpàdé àwọn Júù nígbà tí Pírísílà àti Àkúílà gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n mú un wọ́n túbọ̀ fi ọ̀nà Ọlọ́run yé e yékéyéké nígbà tí ó fẹ́ kọjá lọ sí Akáyà àwọn onígbàgbọ́ ní Éfésù fún un ní ìwúrí wọ́n kọ ìwé sí àwọn ọmọ ẹ̀yìn jésù ní akaya pé kí wọ́n gbà á tọwọ́ tẹsẹ̀ nígbà tí àpólò dé akaya ó wúlò lọ́pọ̀lọpọ̀ fún àwọn tí wọ́n gbàgbọ́ nípa oore ọ̀fẹ́ níbẹ̀ bí ó bá bá àwọn jù jiyàn níwájú gbogbo àwùjọ a máa borí wọn kedere ni ó ń fi hàn láti inú ìwé mímọ́ pé jésù ni mèsáyà